orúkọ yín àti tẹ́ ṣe jẹ́ sí i. orúkọ tèmi ni àpótí ẹ̀rí tí gbogbo èèyàn mọ̀ pé ní àpótí ẹ̀rí gbàgbà àgbáyé bẹ̀tẹ̀ orúkọ tèmi gangan ni Benjamin Benjamin gangan ìyá sọmi àti bàbá bẹ̀tẹ̀ orúkọ táwọn èèyàn ń pè mí àpótí ẹ̀rí ni mò ń jẹ́ tí n bá ní baba Suwe Ismail. I can say it's my father. Ọlọ́wọ́ tún èèyàn èèyàn mi gan ni láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ láti ayé iná mi nálẹ̀ láti ayé iná mi nálẹ̀ tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré ìtàgé yìí òun ló sọ mí ní àpótí ẹ̀rí nígbà yẹn lọ́hùn ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn so gbogbo ọmọ ẹ̀ yìí ọwọ́ mi náà bí gbogbo wọn sí gbogbo pátá everybody wọn ọwọ́ mi ní OPC bẹ̀tì mi dúpẹ́ pé baba Suwe baba Suwe adúpẹ́ pé orúkọ ò bàjẹ́ káàkiri àgbáyé ìyá Suwe káàdé pé adúpẹ́ pé nǹkan kan ṣòwò náà wọn náà wà láàyè bí mo ṣe sọ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ̀tì mo dúpẹ́ gidi gbogbo àwọn òṣèré ikú baba Suwe ó dàbí pé kéèyàn bí pé èèyàn bí pé mo sùn pàápàá pé mo ń lálàá pé baba Suwe kú ni pé tí n bá tají sójú oorun pé bóyá màá rí i bàtọ́ sọ̀rọ̀ yẹn fún mi lánàá ó dùn mí gan.